Ogo màní fún ọlọ́run lókè ọ̀run o inú mi dùn ayọ̀ mi kún láti kí gbogbo wa nínú ilé ní gbogbo ilékilé ọ̀dẹ̀kọ́ọ̀dẹ̀ ìlúkìlú níbikíbi tí ó wù kí ẹ ti máa wo tẹlifíṣàn Orísun wípé ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ẹ máa wò wípé kí ló dé tí ṣògo rẹ ní kéjì òfin sáàmù ẹ̀ wọlé ó yá ẹ jẹ́ gbọ́ ọ olúwa olúwa wọ orúkọ rẹ ti níyì tó ní gbogbo ayé ìwọ tí ó gbé ògo rẹ ka orí àwọn ọ̀run látẹnu àwọn ọmọ ọwọ́ àtẹnu àwọn ọmọ mú níwọ ti ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ kí ìwọ kí ó lè mú àwọn ọ̀tá olùgbẹ̀san ní ìdákẹ́jẹ́ nígbà tí mo wo ọ̀run rẹ iṣẹ́ ìka rẹ òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀ kí ni ọmọ ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ tàbí ìran ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ẹ́ wò wọ́n ṣàdánù onírẹ̀lẹ̀ dé ẹjọ́ àwọn áńgẹ́lì lọ wọ́n sì fi ògo àti ọlá dé ní adé wọ́n sì fi ohun gbogbo sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ àwọn ẹyẹ ojú ọ̀run àwọn ẹranko ìgbẹ́ àwọn ẹranko igbó gbogbo àwọn ẹja òkun tí ń rìn lọ ní ipa ọ̀nà òkun olúwa olúwa wa orúkọ rẹ̀ ti ní ìtó ní gbogbo ayé láé àti láéláé àmín ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i ní gbogbo bíkíbi tí ẹ láǹfààní láti máa wo tẹlifíṣàn Orísun ètò yín ètò wa ojúmọ́ re òun ló tún dé sí ojú ìwòran yín pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ́níkejì Ṣògorẹ́níkejì o alóhùn ni alára gbà yìí dá kò sí nǹkan tó mú mi kí n máa gbàrà kí n máa dára kí n máa ṣàrà kí n máa sọ àrà kí n máa hùwà àrà kí n máa rìnrìn àrà kí n máa wòye àrà kí n máa mímí àrà kí n máa sọ̀rọ̀ àrà kí n máa wòwò àrà kí n máa gbóhùn àrà kí n máa ṣohun àrà láwùjọ ẹ̀yin àrà gbogbo lórí tẹlifíṣàn tó jẹ́ wípé àrà kéńgé gan lòun gangan tí ń mú àrà nínú àrà látọ̀dọ̀ ọlọ́run alára tó ń fi agbára ṣàrà sínú aláìlágbára tó ń mú aláìlágbára sókè láti ṣe àrà láwùjọ àwọn ènìyàn àrà gbogbo kò sẹ́ni tá a bá máa fọpẹ́ fún bí ìbáṣe ọlọ́run ọ̀hún ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i torí wípé kíkí tẹ yẹn ó ṣe pàtàkì ẹ̀kẹta rèé tí mò ń kí wa ìdí tí mo ṣe ń kí wa ní kíkí ọlá kíkí ọlá òun náà ni wípé a kú ọdún o a kú ọdún o àwẹ̀ lọ ojú táwọn àjọsán àgbàlẹ́ǹtì láti lẹ́ǹtì àkọ́kọ́ tó fi pé gérégé bóyá lẹ́lòmíì tiẹ̀ rántí pé lẹ́ǹtì tiẹ̀ wà ń ta rárá ṣó dáa ẹ jẹ́ ká máa ṣe àwọn ohun wọ̀nyí bíbélì tiẹ̀ sọ wípé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kò lè ṣẹlẹ̀ láìsí àwẹ̀ àti àdúrà èyí òun ló mú wa ká máa rántí ìyà eléyìí tí Kristi wá jẹ nítorí tiwa mò ń kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú ọdún àjíǹde lórúkọ Jésù bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ní ìwòye àmọ́dún a ó ṣe eléyìí tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ lónìí ilẹ̀ ìmúṣẹ ohun lohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ilẹ̀ ìmúṣẹ jésù wá sáyé gẹ́gẹ́ bí ilẹ̀ ìmúṣẹ rẹ̀ ohun tí a ti ṣe ìlérí fún látọjọ́ tó ti pẹ́ ni wípé nítorí a fi ọmọ kan fún wa ó ní ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ ó ní a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọmọ aládé àlàáfíà ọba ayérayé ó ní ìjọba rẹ̀ kì yóò sì nípẹ̀kun a wá sílé ayé ìlérí yẹn ti wà látọjọ́ tó ti pẹ́ wípé a ó bí ìlérí yẹn ọlọ́run dẹ̀ wá sí ọlọ́run jẹ́ kó wá sí ìmúṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú wa ló ti ní ìlérí láti ọ̀dọ̀ olódùmarè wá ṣùgbọ́n tí kò tí ì wá sí ìmúṣẹ ọ̀pọ̀lọpọ̀ ló ń rin àwọn ilẹ̀ sí ilẹ̀ ṣùgbọ́n tí kò tí ì dé ilẹ̀ múṣẹ rẹ̀ lónìí ohun tá a yànnàná lórí ètò ojúmọ́ ire tọjọ́ òní òun náà ni ilẹ̀ ìmúṣẹ ṣé o ti dé ilẹ̀ ìmúṣẹ rẹ tó bá dé ilẹ̀ ìmúṣẹ rẹ ṣé olóore wo ló máa máa retí níbẹ̀ ṣé olóore kan ṣoṣo ni tàbí ẹgbẹẹgbẹ̀rún olóore ṣé ọ̀pọ̀ aláàánú ló máa retí ni tàbí aláàánú kan ṣoṣo ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wọnú ara wọn òun láwùjọ jíròrò lé lórí láàárọ̀ yìí àkọ́kọ́ rèé èkejì èmi náà ní ẹ̀bùn ọdún kan pàtàkì tí mo fẹ́ fún wa òun náà ni wípé mo fẹ́ mú ìlérí tí mo ṣe mo fẹ́ mú ṣẹ ní ọ̀sẹ̀ tó kọjá wípé tó bá di ọ̀sẹ̀ yìí o lágbára olódùmarè wípé màá ṣe àfihàn àwọn ètò kan pàtàkì eléyìí tí àlejò tí mo gbé wá lọ́sẹ̀ tó kọjá ká dúpẹ́ lọ́wọ́ àwọn náà tí wọ́n fún wa ní orí ọ̀fẹ́ láti wà nínú àwọn tí wọ́n ka àkàálẹ̀ ètò náà sílẹ̀ nítorí wípé wọ́n ní ó ní àwọn tí wọ́n lè ka sílẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ wípé tẹlifíṣàn Orísun àwọn ò ń rà rárá débi wípé a máa bá wọn ilé tí kò lọ́mọ nínú ẹ o nàwa náà ṣe ní oore ọ̀fẹ́ láti wà nínú àwọn tí wọ́n ká ètò náà sílẹ̀ ìyẹn ni ayẹyẹ ìfilọ́lẹ̀ ti ọ̀gbẹ́ni evangelist wa ìyẹn ajínrere Paul Friday ọmọ abúlé àwọn olórin ẹ̀mí máa pọ̀ ń bẹ̀ o ṣùgbọ́n díẹ̀ nínú wọn ni màá fi hàn wá arí adégbòdù twins àwọn ìjìrè adégbòdù wọ́n wá láti ìlú ìbàdàn wọn láwọn tẹ̀ tún ti wà lẹ́kọ̀ọ́ gan pàápàá lásìkò yìí wọ́n wà ń bẹ̀ àlejò mi tí mo gbé wá fún ọjọ́ tòní ayọ̀délé aláàfin ọ̀run ayọ̀ aláàfin àwọn náà wà ń bẹ̀ lọ́jọ́ náà náà mega nine nine àwọn náà wà ń bẹ̀ ṣèyí alápánlá àwọn náà wà ń bẹ̀ àǹtí wa bùnmi akínláàánú àwọn ẹ̀wò olórin pọ̀ lọ́sùà máa fi wọ́n hàn wá o dẹ́rìn mélòdì àwọn náà ò gbẹ̀yìn lọ́jọ́ náà gbogbo wọn pátápátá ni wọ́n ṣeré màá dẹ̀ fi hàn wá ká lè gbádùn jésù dáadáa lórí ètò ojúmọ́ re tòní ìyẹn ni ẹ̀bùn ọdún tí èmi náà fẹ́ fún wa kémi náà wá máa retí ẹ̀bùn ọdún ti tọ̀dọ̀ tiyín nígbà tí n bá parí ètò fún tọjọ́ tòní ilẹ̀ ìmúṣẹ ó ní àkórí ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n kó tó di wípé mo fi ojú àlejò mi hàn wá láàárọ̀ yìí torí pé àlejò mi àárọ̀ yìí náà àjọpàdé níbi ìfilọ́lẹ̀ náà ni kó tó di wípé mo ní màá wọ yín wá sórí ètò lónìí kí àwọn èèyàn kí wọ́n lè rí yín ẹ wo ta ni àlejò mi àwọn náà ni evangelist Ayọ̀délé Samson tí gbogbo èèyàn ń pè ní Ayọ̀ Aláàfin Ọ̀run àwọn lálejò mi o ṣùgbọ́n kó tó di wípé mo fi ojú wọn hàn wá kájọ wa máa béèrè lọ́wọ́ ara wa nínú ilé wípé ṣáláàánú kan ṣoṣo lẹ́yìn fẹ́ ni tàbí ẹgbẹ̀rún aláàánú kí dáàdi béèrè lọ́wọ́ mọ́mì pé aláàánú mélòó náà ìwọ ṣé ẹpẹ ẹgbẹgbẹ̀rún aláàánú ni tàbí aláàánú kan ṣoṣo ẹ wo nígbà tá a bá lọ tá a bá padà dé ìbéèrè wà lórí yẹn ó yá láti ilé agbára ẹ bá wa gbé sókè à ń padà bọ̀.